بسم الله والصلاة والسلام على رسول الله باب بر الوالدين وصلة الأرحام قال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وفي السبيل وما ملكت أيمانهم وقال الله تعالى واتقوا الله الذي تساءلون به والأرحام فقال تعالى والذين يصلون ما أمر الله به أن يوصل وقال تعالى ووصينا الإنسان بوالديه حسنا وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أفا ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين عن اشكر لي ولوالديه عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وآله وسلم أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم عي قال بر الوالدين قلت ثم عي قال الجهاد في سبيل الله متفق عليه وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه رواه مسلم وعن عيدا وعنه عيدا رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمة ومن كان يؤمن بالله واليوم, واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق الخلق حتى إذا فرغ منهم قامت الرحم فقالت هذا مقام مقام العائد أعد بك من من القطيعة من القطيعة قال نعم أما أما نعم. ترضين أما ترضين أما ترضين بدون التشديد أما أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعت قال بلى قال فذلك لك ثم قال رسول الله صلى الله عليه وسلم اقرؤوا إن شئتم فهل أتيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصلهم وعمى أبصارهم متفق عليه وفي رواية البخاري وقال الله تعالى من وصلك وصلته ومن قطعتي قطعته الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب بر الوالدين وصلة الأرحام nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àfọ nítorí àti mú àwọn ẹ̀rí wá fún wa lórí bó ti ṣe jẹ́ ọ̀ràn yìí lórí ọmọ kó máa ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì àti bó ti ṣe jẹ́ ọ̀ràn yìí lórí èèyàn tó jẹ́ mùsùlùmí kó máa sokùn ẹbí pọ̀ kò sí dàbí ṣùgbọ́n wọn àti mọ̀pọ́lọ́ wọn bẹ lẹ́dàá wa ó pa wá láṣẹ. ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì nítorí pé àwọn òbí yìí àwọn náà ní sábàbí tá a fi wà nínú ilé ayé yìí wọ́n ṣe wàhálà lórí wa lọpọlọpọ wọ́n bá ìṣòro ìpọ́njú àti ìdààmú ní ìtúsọ pé ọlọ́run nìkan ló mọ bó ṣe pọ̀ tó wọn bá pàdé lórí títọ́jú ọmọ. lórí bọ́mọ ó ti ṣe yè tí ò ní kú mọ́ wọn lọ́wọ́ dáadáa táwọn òbí ṣe sọ́mọ tó pọ̀ púpọ̀ gan-an a sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ẹni bá ṣe dáadáa sí wa dáadáa náà lòfin ọlọ́run ọba ní ká ṣe sùn náà sísokun ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn náà ni àwọn ẹni tí ìbíjọ dà wá pọ̀ àwọn àyíká ìbátan àti ara wa àwọn tó jẹ́ pé àwọn ni àwa àwa ni àwọn àwọn náà ń bẹ pẹ̀lú wa la fi pọ̀ àwọn ní òrì wa sá láfi kù ní kínkín ní bíntín ká sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn. ara ojúṣe ni eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ mójútó àìsókun ẹbí pọ̀ ìmọ̀ ajákun ẹbí kẹbí ìrọ̀tùmínà kẹbẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ ńlá kan ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ilé ìtọ́jú ọ̀ràn ẹ̀ lórí mùsùlùmí kó jìnnà sí kọ́mọ̀sì pé ẹnìkan nínú ẹni tí yóò hurú wà afọ onítìrà mú àyà tó wà ní suratul nisa àyà kẹrìndínlógójì ó mú wa láti fi kín ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lórí ká ṣe dáadáa sóbì méjèèjì àti ká sokùn ẹbí pọ̀ bó tilẹ̀ jẹ́ pé àyà yìí ti síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó ti síwájú eléyìí. ṣùgbọ́n gbà tó ṣe pé ń ta fẹ́ lò ń bẹ́ ń bí iná lọ́ọ́ fàlàfà tó fi mú wa èyí tá fẹ́ lò nínú a tún rí ọ̀nà àmú ń bẹ̀ ló fi dàbí ìgbà tó ṣe pé ọ wá ń bí ó tún wá ń bomi. آية ناني واعبدوا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم يا ماسي الله لنك nítorí pé a ti sọ pé gbogbo ibi الله a bá ti nítorí pé ẹni ọba máa sin náà lónìí kan kò tí ì sin náà tó máa ń pọlọ tó ń tún pẹ̀lú mí pẹ̀lú Allah ò tí ì pọlọ wa'budu Allah ẹ máa sin Ọlọ́run ọba lónìí kan wala tushriku bihi shay'an ẹ má fi nǹkan kan ọ̀nkàn ọ̀nyọ́wò ẹ gbọ́dọ̀ fi sọ̀rọ̀ ogún pẹ̀lú Allah nínú ìjọsìn. وبالوالدين إحسانا اسمع سيداتا سانو بي مجيجي táfà fẹ́ lò nínú àyà yìí wa bil walidayni ihsana ẹ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. ay ahsinu bil walidayni ihsana ẹ ṣe dáadáa ní pàápàá ṣíṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. وبذي القربى ẹsìsìdáadáa sáwọn àbáta yín àwọn mọ̀lẹ́bí yín eléyìí náà àfa àtúntò ẹ̀ lòdì torí ọ̀rọ̀ sí dáadáa sóbì rẹ méjèèjì àti sokun ẹbí pọ̀ náà nù wàlíyàtàmà ẹsì máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn wàlímẹsàkín àtàwọn aláìní wọ̀lùjẹ́rì dọ̀lùkúrúbá àti alábàágbé tọ́jà mọ̀lẹ́bí tafsir kanu àbí àti alábàágbé tílé rẹ̀ súnmọ́ ti yín pẹ́kípẹ́kí tafsir mìíràn wọ̀lùjẹ́rì dùnúb àti alábàágbé tí èsì mọ̀lẹ́bí yín tafsir kanu àti alábàágbé ẹni tí ilé rẹ̀ jìnnà tó ta kété sí ti yín tafsir mìíràn wọ́n sọ àhìbíbí jẹ́mu àti alábàárìn ọ̀rẹ́ alábàáṣe tafsiri kan níyàwó nìyẹn tẹ̀sí dáadáa sáwọn ìyàwó yín tafsiri mi sọ pé ọ̀rẹ́ rẹ tẹ́ pé iṣẹ́ àbí ìṣe ọjọ́ dàyín pọ̀ ọ̀rẹ́ rẹ lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ ọ̀rẹ́ rẹ lẹ́nu sẹ́ǹsì rẹ ó ní as-sahibu bil-janb ọlọ́wọ́ máa kéwù ẹni tí ọjọ́ pàdé ń bẹ̀ sahibuka bil-janb ọ̀n kọ́sẹ́ ẹni tí ọjọ́ tí ọmọ ẹsẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ sahibuka bil-janb àwọn kọ́sọ ike wọ sahibu bil-janb ọ̀nà níyàwó rẹ wa ibn as-sabil ẹ̀sì dáadáa sáwọn ọmọ ojú ọ̀nà arìnrìnàjò jẹ́ pé tó lè lò láti tẹ̀síwájú lórí ìrìnàjò rẹ̀ kò sí ó ṣeéṣe kó jẹ́ pé nílùú rẹ̀ lọ́ọ̀ olówó gidi ni ṣùgbọ́n lórí ìrìnàjò tó wà yìí nǹkan ti tẹ́ ma lọ́wọ́ wa ma malakat aymanukum ẹ ti ṣe dáadáa sáwọn ẹni tẹ́ níkàpá lé lórí ma malakat aymanukum ìtumọ̀ rẹ̀ ọ̀nà ni ẹrú. E ẹrú tẹ ní ìkápá lé lórí wọn ni wọn máa ń pè ní máa mẹlẹkẹt aymanukum ẹ tún ṣe dáadáa sáwọn ọ̀nà tó ń tipẹ́ ru yín ni wọn islam ní kẹ́ ẹ ṣe dáadáa sí wọn. torí ẹ ọlọ́run pa wá láṣẹ bí ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó sì tún pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa ká sokùn ẹbí pọ̀ torí rẹ̀ kò sí ní tó fẹ́ gbà nínú kọ́ mọ̀mọ́ ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì àforíbu kò sí ntọ́fẹ́ rí mú nínú kọ́ mọ̀mọ́ sokùn ẹbí pọ̀ àfàbúrò àtà ìdáláyé àfi ìyá àti àrító tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù sọ ayé alukurani ni o. So, fún ìwọ tó lóòní ṣe dáadáa sóbì rẹ àfi tó o bá tó rí ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀ láti pé kó ṣe bẹ́ẹ̀ aya alukurani ni o tí wọn tó sọ pé òní sokun ẹbí kan pọ̀ àfi tí wọn bá fi hàn nínú alukurani bó lọ́lọ́run ti wí bẹ́ẹ̀ lọ gbọ́ yẹn bákan náà ọlọ́ni wàtẹ́kùlọ́hà lẹ́dí tẹ̀sán ẹlú nàbíyí wàlúhàm ẹbẹ̀rù Ọlọ́run. nípa mímá ṣe gbogbo tó bá fi pa yín láṣẹ àti títìnà sí gbogbo tó bá kọ̀ fún yín eléyìí ni ìbẹ̀rù Ọlọ́run nítorí pé ẹni tí wọ́n ti ń ṣe gbogbo tó lọ́n fi pa láṣẹ tí sì ń jìnà sí gbogbo tó lọ́n kọ̀ fún wa huwa taqi eléyìí lolùbẹ̀rù Ọlọ́run nítorí ẹ̀ ìgbàdá Nabi sallallahu alaihi wasallam tó ń tọ́ka sí igbá àyà rẹ̀ lágbọ̀n òsì pé at-taqwa hahuna. التقوى ها هنا التقوى ها هنا ibi tí ìbẹ̀rù ọlọ wà ibi tí ìbẹ̀rù ọlọ́run wà ibi tí ìbẹ̀rù ọlọ́run wà ní. ànábì sallallahu alaihi wasallam ń ṣe ní wíwẹ́ tọ́ka síbi tí máa jókòó sí tí jáde láti bẹ̀ kárí gbogbo oríkèé ara. kì ṣe pé nǹkan tọ́ka sí pé ni máa jókòó gan láì jẹ́pó lórí pa nítorí pé tí ìbẹ̀rù ọlọ́ọ̀tì ẹ tó bá jókòó gan sínú gbáàyà rẹ tí ò lórí pa ní ìbẹ̀rù ọlọ́run wà lẹ́nu àfi ìbẹ̀rù ti irú ti ṣe tán nítorí pé ìbẹ̀rù tí ti bí kò se ńtọ́lọ̀ ni kò ṣe kò sì o tí ì rọ́nà ìbẹ̀rù ọba mú torí ẹni tó ń pè ní bẹ̀rù ọlọ́run kí ẹ ti ká máa jánu ká máa fánu ká máa tara ẹni jẹ àbí kéèyàn máa dárí gbogbo gbàkórí rẹ ọ máa dán pandára àbí kéèyàn máa wọ aṣọ kan aṣọ yíyí aṣọ tapolí tí ò ṣeé fọ kọmọ á ti kó o ní àṣẹkùbọ àwọn ajíyàjẹ kàlà nítorí pé ìbẹ̀rù ọlọ́run kò tún ní í ṣe pẹ̀lú kó máa wọṣọ funfun káyé òní ṣe pẹ̀lú bàtà funfun ìbọ̀sẹ̀ funfun tìlà funfun tẹ̀sùbà funfun bídíà funfun nítorí pé gbogbo bídíà wọn ọba kún ní ọ̀dà funfun ọba kún dúdú àmọ́ pé ọkọ lẹ́bi dàtín bọ́lá àná náà ni. ẹbẹ̀rù ọlọ́run alladhi tasa'aluna bihi ọba tó ṣe pé ẹ máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ara yín ẹnìkan bá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọmọ làkejì ẹnì torí tọlọ́ọ̀ tó bá dọjọ́ mi náà tún wá náà nítorí ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀ torí ọlọ́ọ̀ yìí ẹbẹ̀rù rẹ̀. واتقوا الله الذي تساءلون به والأرحام kọsọ pé wattaqullaha alladhi tasa'aluna bihi war-rasuli bí ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó ṣe pé ẹ máa fi orúkọ rẹ̀ fi tọrọ nǹkan lọ́dọ̀ ara yín tasa'aluna tafa'aluna tafa'ala ìwọ ń ṣe wọn ṣe fún wọn náà ẹbẹ̀rù ọlọ́run tó ṣe pé ẹ máa fi tọ́ fi okọ rẹ̀ fi tọrọ nǹkan lọ́dọ̀ ara yín. àtọ̀tọ̀ ànábì ẹni kẹtọrí ànábì ẹni kẹtọrí ọlọ́run tọ màtọ́nà àzọkọ́ wal arhama wattaqullaha. الذي تساءلون به والأرحام والأرحام يجمع معطوف على الله على اسم الجلالة أي واتقوا الله والأرحام أبروا الله ẹ máa pẹ̀lú títẹ̀lé àwọn àṣẹ tó fi pa jíjìnà sí tó bá kọ̀ fún yín. ọlọ́run ọba ìwọ alladhi tasa'aluna bihi tẹ́ ẹ máa fi tọrọ nǹkan lọ́dọ̀ ara yín wal arham ẹ sì bẹ̀rù okùn ẹbí wọ́n mẹ́ta máa yín lọ́wọ́. tó ìtumọ̀ ẹ okùn ẹbí nìyẹn kì ṣe pé ẹ bẹ̀rù máa sìn. tọ́ eléyìí wọn náà ní ọ̀rọ̀ àwọn tó nínú àwọn olùmọ̀ nípa tafsir àwọn kan á sọ pé ọ̀tún yẹn ala ad-damir al-muttasil níbi bìhí ni ay واتقوا الله الذي تساءلون به والأرحام يواجه wal arhami ṣùgbọ́n ọlẹ nínú gírámà lárúbáwá kásì àfò ala dhamir al muttasil àyàfi tó wá pé wìlà ń ké ewì yẹn ti wá wọ ibi àrọ́gbọ́n dá sí máa lọ̀rọ̀ fi wá wáyé bẹ́ẹ̀ á sọ pé kò burú lad-darurati ash-sha'riyya ṣùgbọ́n dọ̀rúra wọn láwà nínú ọ̀rọ̀ yìí lábẹ́ wa sọ pé wọ́n ti àpò rẹ̀ ala damir kò sí nítorí pé táwọn wò ní pé ìtumọ̀ rẹ̀ yẹ kọjá sí pé ẹ bẹ̀rù ọba tó ṣe é pé ẹ máa fi bẹ̀rẹ̀ yín. àti okùn ẹbí tẹ ẹ máa fi bẹ̀rẹ̀ yín. àwọn yẹn fọkùn ẹbí bẹ̀rẹ̀ ọ̀hún ṣùgbọ́n báyà ti ṣe wá ń bì kò síbẹ̀ báyà ti ṣe wá ń bì ẹ bẹ̀rù okùn ẹbí ẹ má jọ tọwọ́

ẹni tó ṣe pé tó bá jọkùnrin ni tí wọ́n sì jóbìnrin ẹ̀ lè fẹ́ra yín á sọ pé ń bẹ nu mọ̀lẹ́bí ẹni tó pé tó bá jẹ́ pé obìnrin lòun ọkùnrin nìwọ ẹ lè fẹ́ra yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tálákòókò yín ga nípò ọlá àti sísúnmáni. Si nínú jíjẹ́ mọ̀lẹ́bí rẹ ju ẹnìkejì lọ nítorí pé ẹni tí olókùtù bá jó obìnrin ẹ lè fẹ́ra yín mọ̀lẹ́bí rẹ náà ni o wàlàkí kò ga tó ẹni tó jẹ́ pé tóun bá jó ẹ lè fẹ́ra yín bí lápòjú ẹni sìn ìbàdàn ìwọ wọ àtẹnikẹ́jọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò mọ̀lẹ́bí ni tí ìwọ bá jẹ́ obìnrin tó ń bá jẹ́ ọkùnrin ẹ gbọ́dọ̀ fẹ́ra yín láéláé ìwọ ọjẹ ọjẹ gbọn àbábúrò ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ wọn á bímọ haram ni kò fọmọ rẹ haram ni kò náà fẹ́ ọ mọ̀lẹ́bí rẹ̀ tọ bákan náà wọ́n jẹ́ àbúrò bàbá rẹ̀ wọ́n jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó ń bá jẹ́ obìnrin èèwọ̀ ní kẹfẹ́ ra yín wọ́n jẹ́ àbúrò ìyá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ tó ń bá jẹ́ obìnrin ìwọ́n jẹ́ ọkùnrin èèwọ̀ ní kẹfẹ́ ra yín gbogbo eléyìí àti mà ọ̀dà tó bá jẹ́ pé ìwọ àtàbúrò rẹ̀ tẹ́jọ jẹ́ tẹ̀gbọ́n tàbúrò rẹ̀ tọ́wọ́ pé wọ̀ ni lórí tí ń kẹsẹ̀ ra yín ìwọ àtàbúrò rẹ o tọ́wọ́ pé wọ̀ ni lórí jẹ́ kọ́ fọ́ọ̀mà tiẹ̀ ìwọ ni lórí rẹ kó náà fọ́ọ̀mà rẹ ìwọ wá bímọ àbúrò rẹ náà bímọ lábẹ́ òfin ṣẹ̀ríya wọ́n lè fẹ́ra wọn wọ́n lè fẹ́ra wọn mọ̀lẹ́bí náà ni o àwọn ò jẹ́ mọ̀lẹ́bí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ò jẹ́ mọ̀lẹ́bí mọ̀lẹ́bí ni wọ́n wọ̀lẹ́kìn ṣẹ̀ríà ni kò sí tó burú kán fẹ́ra wọn tòótọ́ ti bó ti ṣe jẹ́ wípé kò burú kán fẹ́ra wọn kò sọ wọ́n di ará àtàtìra wọn mọ̀lẹ́bí náà ni wọ́n ṣùgbọ́n mọ̀lẹ́bí tó wà nípele kejì kò dàbí mọ̀lẹ́bí ìpele àkọ́kọ́ mọ̀lẹ́bí ìpele àkọ́kọ́ lọ gà jù ẹnjọ́ pé tí wọ́n bá jẹ́ obìnrin tó ń bá jọkùnrin ìwọ ní kẹtẹ́ra yìí àmọ́ mọ̀lẹ́bí tó yẹ pé tí wọ́n bá jọkùnrin tó ń bá jọbìnrin ẹ lè fẹ́ra yín mọ̀lẹ́bí náà ni o ṣùgbọ́n kò lágbára ní jíjẹ́ mọ̀lẹ́bí bíi àwọn alákọ̀ọ́kọ́ yìí eléyìí jẹ́ àlàyé ti ṣẹ̀ríyà Yorùbá wọn ta ń kókó wọn á sọ pé bíntín báyìí ni mo fi bá lágbádá tan hmm? kò sí kọ̀bẹ̀ bù mo rò pé yé ìyàgbọ́ àwọn mọ̀lẹ́bí nù ní Yorùbá lẹ́bù ẹ̀bẹ́ tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí tí Yorùbá náà tó lè fẹ́ gbà mí o tọrọ máa dúgbò sádùgbò mọ̀lẹ́bí ni wọ́n ọmọ inú ilé káàkan náà bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo àwọn bàbá ńlá yẹn sọ wọ́n sá ni kí ni wọ́n wọ́n mọ̀lẹ́bí wọn náà ní túláàsì sọ ṣùgbọ́n tá a bá gbé sórí ìbídàwápọ̀ pé bíntín báyìí ni mo fi bá lágbájá tan kò sí tọ̀bẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ yìí pé ووصينا الإنسان بوالديه حسنا أقومين لا وصى هنا بمعنى أمر ووصينا الإنسان أتي الطومين لا بوالديه حسنا بكما سدادا سانو بلا مجيج بكما سدادا سانو بلا مجيج iná sọ pé òbí ò rí ẹ̀tọ́ rẹ̀ gbà Islam kọ́ alẹ́ kọ́ ọmọ rẹ tọ rẹ gbà àfìgbà tí islam kọ́ alẹ́ kù ṣebí ti òbí nì ìgbà tó tún katọ́ ma ọlọ́ni yusikumullahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn subhanallah yàní ọlọ́run tó gbogbo àwọn ètò yẹn lẹ́sẹẹsẹ kò fi sílẹ̀ fáwọn àtúrúkọ́ lòdò ni wa kò fi sílẹ̀ fún wa nítorí pálábòsì ni wa tó máa fi anything sílẹ̀ fún wa pàwọn àníkàtò ẹ̀yin náà mọ̀ pé táwọn máa jà sí náà ni pé ẹni tẹ́lẹ̀ yìí oríire ò pé o ẹni tẹ́lẹ̀ yìí alábòsí ni o nǹkan méjì yẹn máa wá lẹ́nu àwọn yẹn ẹni ṣe eléyìí oríire ò pé ní ẹni pópè ní ẹni ṣerú eléyìí ńkọ́ alábòsí nu ṣùgbọ́n lọ́n sọ pé wa hamalaha al-insan innahu kana zaluman jahula kí ni wọ́n kí ni wọ́n máa ń lura wọn láwọn assembly ilé ayé sí gbogbo parliament tó bá wò wò throughout the world wọ́n máa ń sábà lura wọn lẹ́ẹ̀kan láàrin bá ṣètọ́ ni máa ń ṣe ziyara wọn lẹ́ẹ̀kan láàrin nítorí pé lè ṣètọ́ àníláà ní òfin òfò ẹ̀rí tọrọ kan dàrú mẹ́rin bí eré bí àwàdà wọn kọ́ gbé mí sí rọ wọn ẹnìkan kọ́ gbé sá wọn bá máa yọ àga àga tó ẹ fi vóòtù wọn fi dé ńgbà mí kò ní mú egun tó dé fún un tó yọ ọ́ yọ kọ kó lọ yọ sọlù mr president nínú parliament yẹn gbáò lẹlòmínà ọba yẹn ah president lọmọ kí ni kò níjọba bẹ̀rẹ̀ torí nǹkan méjì náà àwọn òfin kò fin lẹfẹ ṣe yẹn o ó túmọ̀ sí kórìí yóò pé pẹ̀lú òfin tẹ́ gbé wá yẹn àti ọba jábò sí ẹ àwọn tá a wà ní agba bíbá yìí lórílẹ̀‐èdè ẹ ẹ ẹni káwọ́ mú méjì ẹ̀yin tẹ́ wà lápẹ́fẹ́ ẹlẹ́mú mẹ́jọ. ebi tí máa fa wàhálà náà torí rẹ̀. وحملها الإنسان إنه كان ظلوما جهولا تريه بابا وريه طارق باب àfi lábẹ́ àbúradà ẹ̀sìn islam ọmọ náà ò rí ẹ̀tọ́ rẹ̀ gbà àfi lábẹ́ àbúradà ẹ̀sìn islam ó ti kọ lẹ́tà síyà ọ̀nà tí ọjẹ́ ayára bí àṣá nìyàwó sì bá sọ̀kalẹ̀ lágboolé yín nígbà tí wọ́n bá ti sọ fọ́mọ rẹ pé wọ́n faramọ́ ìsìláàmù ti ń ṣe má tọmọ bá jẹ́ni ti ń ṣe dáadáa sí ọ ìyá kú kalẹ̀ nù tó bá sì jẹ́ pé bàbá náà ni ọmọ sọ fún pé òun ọ̀fẹ́ ìsìláàmù mọ́ tí bàbá bá ti jẹ́ni ti ń sojúṣe rẹ̀ lórí ẹ̀ sẹ́wọ̀n pé wàhálà bẹ̀rẹ̀ fún un torí ẹ̀ ìsìláàmù ló mú wa máa kílẹ̀ tọ́ wa ìsìláàmù náà ló sì mú kí wọ́n máa pé ẹ̀tọ́ wa fún wa ọlọ́run tó sọ pé wa qada rabbuka ألا تعبدوا إلا إياه وقضى أي أمر olùwẹ̀lẹ̀ dàrẹ́ tún pa aláṣẹ tí ise, ò gbọ́dọ̀ sí kankan yàtọ̀ sóò nìkan a sì máa sábàbí tó fà nítorí pé na lọ dá wa ìbá ṣe pé nǹkan míì náà ń ma tó nínú sísẹ̀dá tó ṣẹ̀dá wa ni wọ́n bá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùrànilọ́wọ́ fún Allah nígbà tí ń dá wa àwọn náà bá kú ní àwọn àpín kan nínú àwọn àjọsìn wa walakin nígbà tó ṣe pé olúwa ẹlẹ́dàá ti ọba tó rọrọ̀ pín ni ọba tí ò bùkátà kankan ṣùgbọ́n tó yẹ pé gbogbo nǹkan bùkátà rẹ̀ ìdí nu olúwa ti wọ̀ bùkátà kẹ́nìkan kan ràn lọ́wọ́ sábà pé wọn fẹ́ dá wa àwọn raw materials tí wọ́n lò fáwọn eegun ara wa wọ́n á ní ìdíkẹ́ kọ́mpìnì kan wọ́n kún lọ́bọ́lọ́wọ́n bá fabricate ẹ̀ àwòrán àbáwọn awọ wa ń gbà tó débì kan gọ́ọ̀mù kan tí wọ́n fi lẹ́bì kan pọ̀ àbí òye wa wọ́n ní ìdí mp kan láìláì tó ń torí délé ẹ ẹ gbogbo kẹta yìí ń rí tọ́mì èèyàn ń ṣe irọ́ lásán ni wẹ́n tó bá ṣe kẹ̀kẹ́ tó bá sọ pé made in Nigeria nàìjíríà ti àtètè yé torí níta bá sọ pé méjì nàìjíríà síbẹ̀ yìí ló ti máa yín mú ẹ bá sọ pé méjì nàìjíríà báwo nígbà tí ẹnìkan ṣe mọ́tò ní ìtọ́ ní méjì nàìjíríà pé ṣé wọ́n ló ṣe táyà fa méjì nàìjíríà ṣé wọ́n ló ṣe glass méjì nàìjíríà gbogbo àwọn ẹ̀rọ yìí ṣe bí àwọn arin ká ti ṣe náà ló tún jó pọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni ha bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan yòókù tẹ̀rí láyé tí kọ́ńtì kan bá ṣe nǹkan kan ní wọ́n sọ pé made in USA wọ́n sọ pé made in China made in United Kingdom made in Germany tẹ́ bá wádìí fínífíní lórí gbogbo tí wọ́n kó jọpọ̀ tí wọ́n fi ṣe nǹkan ẹ rí i pé ọ́ríjìn àwọn nǹkan yìí orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni nísìnyí tó máa fẹ́ ṣe nǹkan tí wọ́n kóró material Africa wọ́n ti sọ pé made in Africa ìwọ́n làwọn làwọn sọ di finished product lókè kò sí wà lọ́dọ̀ tí yẹn ní raw material tó bẹ́ẹ̀ náà nígbà tó náà ọbẹ̀ ẹlẹ́dàá wá ṣẹ̀dá wa gbogbo kátà kíkà látọ̀dọ̀ ẹnikẹ́ni sábàá ikú lọ sọ wá di finished product ọlọ́run bùkátà kankan lọ́dọ̀ ẹnikẹ́ni ìdí nu ló fi jẹ́ pò nìkan lọ lẹ́tọ̀ọ́ sí pé kájọ́ sìn. wa bil walidayni ihsana a sì pa yín láṣẹ kẹ́ máa ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì a sì sọ pé sábàbí tá a fi gbọ́dọ̀ ṣe dáadáa sóbí méjèèjì náà ó ti ń bẹ nínú irú àwọn àyà báyìí torí pé ọlọ́run pé wọ́n ní wà á lè dẹ́ yìí kò pé wọ́n ní abawá yìí wà lè dẹ́ nítorí ìdí tá a fi ní kẹ́ ṣe dáadáa sí wọn ní àlùwìlàdà bíbí tí wọ́n bí yín bíbí tí wọ́n bí yín ńlọ sọ òbí yín dẹni tí ẹ gbọ́dọ̀ ṣe dáadáa sí. tọ́ ọlọ́ni imma yablughanna 'indaka al-kibara aybama wọ́n lè dépò pé wọ́n ti dàgbà mọ́ ọ lọ́wọ́ nítorí pé ó ń bẹ nínú wa ẹni tó pé kò tiẹ̀ rí bàbá rẹ̀ rí kì í ṣe pé bàbá rẹ̀ ti kú kí tó bí òun àmọ́ bàbá rẹ̀ kú ńgbà tó ń wà kékeré amadé kékeré ta lórí ta ni òrí kìlọ̀ mọ́ ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé bàbá tiẹ̀ ti kú láì tí dàgbà ni bàbá ti kú ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé ọlọ́run mú káwọn bàbá rẹ̀ kí wọ́n dàgbà kí wọ́n dògbó lójú rẹ̀ àdánwò ńlá lélẹ́yìí ti parí àdánwò ńlá gidigidi ẹnikẹ́ni tí bàbá rẹ̀ màmá rẹ̀ tó bá fi lè dàgbà lójú rẹ tí wọ́n dògbò lójú rẹ àdáwò ńlá ni fún ọ àdáwò ńlá gidigidi wọn ni fún ọ. nítorí pọ́lọ́n fẹ́ tán o sọ tara àwọn rálìjẹ̀nà bàbá ò ní tara àwọn rálìjẹ̀nà nítorí pé bàbá màmá ìgbà tí wọn bá ti dàgbà ìwọn bá ló lè fi wọn soge ìwọn bá ló lè fi wọn sakọ kódà lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè má wọ́n tẹ̀ wọ́n lè ṣèṣe fáwọn òde ẹ̀mọ́ pé wọ́n gà ń bẹ̀ nítorí ọlọ́wọ́ bò òfin tí wọ́n jẹ sí ọlọ́wọ́ tí wọ́n bá sì fẹ́ ṣe nǹkan kan wọ́n lówó tí wọ́n ti gbà àwọn ẹni tí wọ́n máa bá wọn ṣe ẹni tí wọ́n máa ṣe gbá ẹni tí wọ́n máa ṣàwó tọ̀ tó bá wá di pé òbí bá dàgbà gẹ́gẹ́ báwọn ọmọ kéékèèké o bí wọ́n ti ṣe máa ń pokátà àwọn òbí wọn gidigidi. Gidi bẹ́ẹ̀ náà lòbí ọmọ bùkátà ọmọ rẹ̀ gidigidi tó bá jẹ́ pọ́ dàgbà yóò débì kan sẹ́kí bàbá rẹ̀ ọmọ rẹ̀ ti kó mú kó kó kó mú ṣe tẹ̀tẹ́ yóò débì kan tí bàbá rẹ̀ ò ní lè jẹun àfi tó bá rí ọ ó lè débi pé ìwọ gan lónìí ló ń jẹ kó tó di kó lè jẹ yóò débì kan sẹ́kí bàbá rẹ̀ yẹn kò ní lè dásìkò tó bọ́ǹdì rẹ̀ ìgbẹ́sẹ̀ ń gbẹ̀yìn tó ń gbà gẹ́gẹ́ bí àwọn kókòkò náà ni àwọn olùsọ́pọ̀ fẹ́ yàgbẹ́ ni olùsọ́pọ̀ fẹ́ tọ̀ ni ìgbẹ́ ti jábọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa jábọ́ di bàbá rẹ̀ nìtọ́ náà máa jábọ́ di ìyá rẹ̀ subhanallah bẹ́ẹ̀ ni yóò di pé bàbá ọ̀fẹ́ da láti jù lójú rẹ̀ ìyá ọ̀fẹ́ da láti bóró wọ́n mọ̀ pé àwa wò tí ìwà ni ẹ dá mi lóhùn láti ẹ̀ka mọ́ bẹ́ẹ̀rẹ̀ àwa wò àwa wò ìjókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí báà mi mọ̀ ń bẹ́ẹ̀ bí ẹ àwa wò àwa wò olùmọ̀jọ jẹ́ pàwọ́ àwò ní ọ̀pá yín <laughs> ọmọ pé gbà tí wọn náà wà rúndó ó sì máa fi tínà bàbá mi bá bá bá bá bá bá bá bá bàbá o bàbá o pé wọ́n pa mí ní bàbá bàbá ẹbí mi ní. <laughs> so bẹ́ẹ̀ rẹ̀ bàbá náà yọ wá padà di ọmọ rondo. akramakumullah bàbá tó ti mọ̀ pé ibi tá a ti ń ta náà ni o ó lè máa lọ ọbẹ̀ o. Ah, báàmì mo kí lè ń wá mo fẹ́ ta náà ni ebi ibi tá a ti ń ta náà ni o <laughs> torí gbogbo fáìlì ti yí padà dé so lèkèyí là yà àlẹ́mà mi bá a di àìlì mi ṣe yìí à ọlọ́ni bẹ́ẹ̀ nu yín o wàmí nkùn mẹ́ni yọ̀rọ̀ tó ilà ẹ̀rẹ̀dẹ̀lì lọ́mọ̀rọ̀ ẹni tó lọ́wọ́ da padà sí ètò burú jù nínú ọjọ́ orí wọ́n dàgbà ó dògbò ó dògbò ó dògbò nítorí pé ọlọ́run ti sọ wípé gbogbo ẹni tá a bá fún lẹ́mìí gúngún náà kó sọ̀rọ̀ fil khalq á dín ẹ̀dá rẹ̀ kù ò ní wà nọ́mà tẹ́mi bá ti ń gùn ṣebí wọ́n lo dúró dáadáa yẹn ó di pé ọ̀ ń tiro ọrùn rẹ lọ ìwọ sọ pé tó bá fẹ́ wó yẹn ó wọ ní sàn báyìí ó di pé so ọlá pé ẹ̀mí rẹ gùn nù ìwọ sọ pé tó bá fẹ́ rìn ọ́ rìn ọ́ ah, ọ́ ah, ah wọ́n máa tẹ̀lé ilẹ̀ gan wọ́n máa pé yàn ń tẹ̀ ọ́ ó di pé ẹ rọra bàbá ibẹ̀ ń kọ́ máa kọ́ máa ṣe dáadáa ní ọba di pé ilẹ̀ tí èyí ọ̀yàn ń yọ hmm. ẹ rẹ lómi torí pọ́ dàgbà yẹn ọwọ́ máa gbà ẹsẹ̀ ọmọ gbà ahọ́n ọmọ gbà ìtì ọmọ gbà ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yẹn ń fi sẹ́kọ̀ǹ kan sọ ó lè má sọ láàrin méjì ten minutes ní wọn pé e e e e e e e e tí mo jẹ fẹ ó tún ti sá má mi lórí subhanallah so nítorí di eléyìí tí bàbá bá ti dàgbà kò í di o tẹnìkan nínú àwọn méjèèjì bá dàgbà mọ́ lọ àbáwọn méjèèjì fala taqul lahuma gbólóhùn ọ̀rọ̀ yín sú mi kò gbọ́dọ̀ tẹnu ẹ jáde lédè lárúbáwá tafif náà ni kí wọn máa sọ fún òbí pé óf kéèyàn sọ fẹ́ni kété óf ìyẹn ni pé káì ó sún mi a gbọ́dọ̀ sọ fóbi rẹ̀ wọ́n lò ló kéré jù nínú gbólóhùn tí èèyàn máa fi kàyàn lábùkù kò sí ètò tó kéré jù lọ́mọ. ẹ jẹ́ pé lẹ́yìn wọ́n ń pè ní ọ̀dà tó bá ní o gbọ́dọ̀ sọ fóbi rẹ gbólóhùn tí ó fi hàn pọ̀rọ̀ wọn sọ tó wá lè yọ kòbókò sí wọn kó ni wọ́n yọ lẹ́nu tó lè gbé bàbá rẹ jáde ní òtútù ọ̀dà mi nìyí sí la pé ọ̀kẹ́kọ̀ọ́ ó ní pariwo mánu lé jọ́nu tó ah! wọ́n ní eléyìí wọ́n ń pè tẹ̀m̀bí hàn bẹ̀lẹ́dẹ̀nà alẹ́ àlẹ́ ìtanijí ni pé o gbọ́dọ̀ ṣe tó kéré jù o á ń bọ̀sì bọ́sì bó ṣe tó jùlọ sí òbí rẹ méjèèjì ẹ wá kéèsì ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn òbí wọn ti di gbà wẹ́wọ́ lọ́dọ̀ wọn òbí ọ̀já máa ń kankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ òfò ọmọ kò ní sàlùbáríkà ọmọ àdánù ó sú mi lásán. Ah tí ó ti bú òbí rẹ̀ sátí tí ó wọlé ebe ọmọ kan nínú òbí ń bi léèrè pé kí ló dé ọ wọlé wá sùn lánàá ni òun òru lòun tó wọlé ni láti tó wá pẹ́ ẹni abíire kì í rìn rò bàbá ẹmọ tó bá mi sọ rọbìṣì máa ẹmọ tó bá àwọn àbí máa ọmọ ọkọjá ẹni tá a lè bá wí bí ebi tara rẹ náà là ń sọ fún ọ. bàbá bá sì mú pankẹrẹ pé èmi ni mò ń bọ wí lọ sọ pé kí n má tún bọ sọ̀rọ̀ ẹ mọ bí bàbá ti gbé báyìí ọ̀nà náwó gan pankẹrẹ ni ta ló rò pé ọ̀nà gbé bàbá tó bí wọn jọ nara wọn fifty fifty fifty fifty fifty wọn tó rí wọn là níbi táyé bàjẹ́ dé lónìí ṣé bàbá arú eléyìí ń bùkátà kọ́ ẹsẹ̀ ṣépè kí tọmọ òun tó ta kò bùkátà èpè. àìmọye àìmọye àìmọye ọmọ tí ń báyà rẹ̀ wọ̀ jàkadì ńkọ́. àbọ̀mọ ìyá ń bú tó náà ń bú tiẹ̀. bí ọ̀rọ̀ ya kan kò lè sẹ́mu ńlá tó wọ́n jọ búra wọn ni wọ́n á ti sèkú náà gbẹnu fálágbá fún àwùjọ bíi lẹ́yìn ní ṣètọ́n rẹ̀ wọ́n wá yá ní sọ wá ìgbésí ayé rẹ̀ wá dàrú wá lò wọ́n mẹ́ni tó ń sẹ̀ sẹ́ni ní yorùbá lẹ̀ wọn ìsàdédé ta àti kọ́tọ́ pé wọ́n sẹ̀yìn àti wọn náà o ta ló eléyìí o tọ́rọ́ lọ́wọ́n kúkú sẹ́ni kankan má ní èèyàn náà ní tẹ́nu o sì gbọdọ jágbe mọ́ kankan nínú wa ọ ma máa bóbi rẹ sọrọ bí ìgbà tó ń bọ́ ọmọ rẹ sọrọ ọ gbọ́dọ̀ pariwo báwọn sọrọ ńgbà tí kórì rẹ dàrú ọyẹ hànà. wa ọ̀rọ̀ alápọ̀nlé ni kọ́ ọmọ báwọn sọ. ti gbọ́. inṣàlá inṣàlá yọjẹ mi mójútó pẹ̀lú gbọlọ á gbìyànjú ẹ àwọn ọ̀rọ̀ alápọ̀nlé nìkan ọmọ abóbì rẹ sùn kódà tó ṣe pé nǹkan tí wọ́n ní kó ṣe yún ọmọ bó ti tẹ́lẹ̀ ṣe é ṣe lásìkò ọmọ bó ti tẹ́lẹ̀ níkàpá láti ṣe lásìkò wọ́n sá ti máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé tọba rí ṣe alihamudulilayi tọba rí ṣe ah bá mi má mi mo rò pé màá ṣe màá rí ṣe ni gbogbo ìyànjú tí mo gbà ẹ má bínú ẹ má bínú àmọ́ ìyànjú náà láti wà tọ́lọ́mùbá ni kò ṣe é ṣe yọ bọ̀ sí náà. tọ́ واخفض لهما جناح الذل من الرحمة ìyá apá rẹ̀ apá rẹ̀ yìí rẹ̀ lẹ̀ fáwọn òbí rẹ̀ má máa tapá kaka má sapá gẹ̀ǹgẹ̀ níwájú òbí rẹ má fọwọ́ dákàrà àdì nígbà tó ń bóbi rẹ sọ̀rọ̀ tóbi rẹ ń bọ́ sọ̀rọ̀ rẹ lẹ̀ àwọn olùmọ̀ nípa tẹ̀síìrì ní tuma rẹ̀ ni pé gbogbo tó bá fẹ́ kó o ṣe tí ọba sá ti takùtọ̀ lọ́nà tí ọ̀tá kùtà nàbì sallallahu alaihi wasallam tí ó jẹ́ kí inú wọn dùn ṣé. o lè fojú winá yà Kọfara jiya. nítorí kó lè bá mú ìdùnnú bá àwọn òbí rẹ̀ tókùn ìgbà tí ń tán ní kó o ṣeun tí ọba ti takò náà tí takò Muhammad sallallahu alayhi wa sallam wàá ṣe bẹ́ẹ̀ nítorí àánú mina rahma ay mina shafaqa nítorí àánú ní láàánú òbí tó bá òbí lọ́kàn jẹ́ a ọ̀gbọ́dọ̀ sí o tó bá wá ṣẹlẹ̀ sí wọn gba bòmíì ìbànújẹ́ tó gbọ́dọ̀ borí ọkàn tiẹ̀ ó tún yẹ kó tún ju tiwọn lọ bẹ́ẹ̀ ni tí inú wọn bá dùn ó dàbí inú tiẹ̀ ń bàjẹ́ lọ́jọ́ yìí ó gbọ́dọ̀ fìdùnnú rẹ̀ hàn torí pé òbí rẹ̀ làwọn eléyìí. وقل رب ارحمهما كما ربياني صغيرا ما واسدوا فما إنه دادانو ما سدوا فما فيره àwọn tó ti dàgbà yẹn láì tí ì kú wọn àti lẹ́yìn ikú wọn bí Rabbi rahamhuma ọlọ́run bá mi kí àwọn méjèèjì o kama rabbayani saghira gẹ́gẹ́ bí àwọn السر ṣe rè mí nígbà kékeré mi nítorí pé àwọn òbí títí tí wọ́n fi kúrò láyé wọ́n máa bẹ lórí kí wọ́n láàánú ọmọ wọn náà ni wọ́n máa fẹ́ kí dáadó sọ ọmọ wọn wọ́n ní fẹ́ káìdó ṣe ṣùgbọ́n gbogbo àánú àti ìtọ́jú tóbi máa ṣe fọ́mọ rẹ̀ eré ni ti gbogbo ìgbà yòókù lẹ́gbẹ̀ẹ́ irú àánú tí wọ́n ní lórí ọmọ ńgbà tó wà kékeré torí ńgbà tó ọmọ wà kékeré subhanallah wọ́n lòbí ń tọ́jú ọmọ lásìkò yìí kọ́ má bàa kú ni. ṣùgbọ́n yìí gbogbo dókítà ń ṣe fóbi yín kí lè kú ni ẹ wò yàtọ̀ kí lè kú kẹtùkà lálàáfíà ẹnì ò sí ti ń tọ́jú òbí rẹ̀ kọ́ má bàa kú ẹ̀yin ń tọ́jú wọn ẹ̀ ń ṣe dáadáa sí wọn wọn lè bá àkú kẹ́ túká lálàáfíà àwọn tọ́jú yín wọ́n mójútó yín kẹ́ ẹ má bàa kú kẹ́ lè tẹ̀mí. torí de eléyìí rabbi irhamhuma kama rabbayani saghira àdúrà lélẹ́yìí ìyẹn a máa tọrọ ìkẹ́ ọlọ́run fáwọn òbí wa méjèèjì láti ìgbà tí wọn ò tí kú àtìlẹ́yìn ikú wọn lópin ìgbà tí wọn bá jẹ́ mùsùlùmí tí wọn bá jẹ́ mùsùlùmí làwọn méjèèjì àmọ́ tó bá yẹ pé káfíìrì ni wọn á mọ̀ sí dáadáa sí wọn ṣùgbọ́n àdúrà kò ní dáadáa dáàsì fún wọn o bọ́lọ̀ bá ń kẹ́ wọn bá ń kẹ́ káfíìrì áà o Pọ́ọ̀lù Tìmọ́tì Juliana Miriani rárá o àdúrà tí a ṣe fún àwọn ni kókó lọ́n fún wọn mọ̀nà tọ́ba ti wá fún wọn mọ̀nà tọ́ba ti mùsùlùmí tán ẹ̀ mọ́ àtọ̀rọ̀ kí ọlọ́run fún wọn gbàdá wàlàkí tí wọn bá di mùsùlùmí àwọn náà pàdánù àdúrà kẹ tọ́ba wa lọ kú ní káfíìrì tí wọn kú mùsùlùmí wọn tún pàdánù àdúrà nítorí pọ́lọ́ ẹlẹ́dàá wa ti kọ́ wọn ànábì sallallahu alaihi wasallam àtàwọn olùgbàgbọ́ òdodo láti máa tọrọ àdúrà kẹ́ni tó bá ti kú kún káfìrì. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب jàḥìm. kọtọsá nàbì sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni kọtọsá olùgbàgbọ́ òdodo pé kí wọn máa tọrọ àforíjì fáwọn ọsẹbọ walau kanu uli qurba kọlà kó ṣe pé mọ̀lẹ́bí ni wọn jẹ sí yín iye kan yín ni wọn ìgbàta yín ni wọn min ba'di ma tabayyana lahum min ba'di an tabayyana lahum lẹ́yìn ìgbà tó ti hàn sí yín annahum ashabul jahim pọ̀ máa ń ná ni wọn níjẹ́ òní máa ń hàn sí yàn kó ọmọ náà lè yàn láti kún kẹfẹ́ tẹ́ni tó ti kún kẹfẹ́ rí àlè ṣàdúrà fún un. nísìnyí ẹlòmíràn máa sọ pé bàbá òun màmá òun kún kẹfẹ́ rí ẹnu wọn dẹ̀ ń sí òun ṣé kò sí kankan tó ń dẹ̀ lé ṣe fún ọ kò sí kò sí àfi tí wọn náà bá fẹ́ ṣàtiwọ́ jahanna torí pọ́lọ́n ti ẹ̀ gbọ́dọ̀ tọrọ àforíjì kan ní tó bá kú ní káfíìn òbí tó fẹ́ jèrè àdúrà rẹ̀ tó fẹ́ jèrè àforíjì tó ń bá ń tọrọ fún kókó tí ó ṣe náà ni kó kú ní mùsùlùmí tó bá ti kùnà láti kú mùsùlùmí kò sí ẹnìkankan àforí ara rẹ̀ ṣe eléyìí jẹ́ báwọn tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ yìí pé. ووصينا الإنسان بوالديه حملته حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك أتقوى من يلاسه peko ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì حملته أمه wàhánà àlẹ́ wàhán ìyá rẹ̀ lóyún rẹ̀ sínú ìṣòro lórí ìṣòro ìpọ́njú lórí ìpọ́njú ìdààmú lórí ìdààmú wàhálà lórí wàhálà iná lóyún nígbà tóbìnrin bá lóyún kọ̀rọ̀ ọ̀rùn kọ̀tẹ́rùn kọ̀rọ̀ gbọ́ àwọn náà láwa délé ayé tán láwa sojú kónkó kónkó láàmà dájú sáwọn òbí wa láàmà ṣèṣe kẹ́nìkan máa bá ń sọ̀rọ̀ kẹ́tí ò wúlò òbí rẹ náà ní sọ̀rọ̀ tí ò wúlò láàmà sọ pé kẹ́nìkan máa bá mi sọ rọ́bìṣì òbí rẹ náà ní rọ́bìṣì ń jáde lẹ́nu wa wọ́n tó máa sọ rọ́bìṣì jáde lẹ́nu báyìí níwọ̀ kíní burúkú yìí níjọ́ tí ìyá rẹ ti ń ru ọ̀ká tẹ́ pé yọ òun ọmọ bẹ́yìn ní rọ ni bínú ní rọ wọ́n gbóúnjẹ fún yóò jẹ yóò bí dànù wọ́n gbómi fún yóò bí dànù báàsì jẹun àlè sẹmí nítorí ìwọ yìí náà ni kpọlọ sọ á ṣe dáadáa sóbì rẹ ọlọ́ni òfin sọ́ọ́lù òfin àmẹ́yìn lẹ́yìn ìgbà wọn tó bí ọdún ọdún méjì lọ́gbà wọn kí wọ́n tó gbọ́mú lẹ́nu ẹ àsìkò tí wọ́n fi lóyún àsìkò tí wọ́n tó fi fún ọ lọ́mú ẹsìrò rẹ̀ mọ́ra wọn tí wàá sáni. ọlọ́run tó sọ ọ́nà àyà mi ó ní wa hamluhu wa fisaluhu thalathuna shahra àti oyún rẹ̀ àti fífún lọ́yàn ọgbọ̀n oṣù lọ́gbà. níbẹ̀ làwọn sọ̀hábà radiyallahu anhum náà ti mẹ́rin wípé èyí tó kéré jù nínú àsìkò tóbìnrin lè fi lóyún tó bímọ òun náà lóṣù mẹ́fà nítorí pé ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábà bí lẹ́yìn tí wọn àtọkọ rẹ̀ tí wọ́n fẹ́ ra wọn pẹ̀lú bí oṣù mẹ́fà ló bímọ tẹ́sí mọ̀ pé àwọn amẹ̀bọ gbogbo ìgbà náà máa bẹ wọn ò bá tí ì rí tí wọn sàmẹ̀bọ lórí ẹ̀ ni wọn á gbẹnu lọ ẹnu sọ̀nsọ̀ bí ẹnu asínrín náà bá ti wá rí nǹkan kan tí wọn lè máa lélẹ̀ lórí ìṣẹ́bẹ̀rẹ̀ nu. tó yẹ alẹ pé eh, èsè sínà tó alẹ pé eh, ọmọ àlàálẹ oṣù mẹ́fà nípa oṣù mẹ́fà péré gbé wá bá wọn so àwọn kánà ni wọn ti ń rò pé oyún yìí kìí ṣe oyún àlàálẹ oṣù mẹ́fà so bẹ́ẹ̀ ni Ali ibn Abi Talib radiyallahu wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run ti kọ́ abẹ́ nu alukur'an nítorí kó sọ pé wọ́n fi sọ́ọ́lù hó fi àmẹ́yìn wọ́n sọ pé wọ́n hàmlù hó wọ́n fi sọ́ọ́lù hó ní شهرا ó tún sọ pé wọ́n والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة ẹyọ ọdún méjì kúrò nínú ní شهرا ibùsùn mẹ́fà náà ló kù torí aqallu muddatil haml sittatu ashhur. ètò kéré jù ní iye ìgbà tóbìnrin lè fi lóyún tí ó bímọ oṣù mẹ́fà ni èyí wọ́n sọ pé ọmọ ẹ má ni wọ́n gbé sílẹ̀ ẹ má nígbà wọ́n bá bí tán ẹ̀yin lẹ́ẹ̀ máa gbogbo eléyìí pèmàtọ́ ni kíní kan ni ẹ̀yin lẹ́ẹ̀ máa gbogbo eléyìí àlùmọ́yẹ́m wọ́n ti bímọ ọmọ ti pé oṣù mẹ́fà yìí sì gbogbo ọmọ tó máa bí bẹ́ẹ̀ náà ní bùkátà kan gbé sílẹ̀ ẹ má nítorí pé ọmọ mi náà wọ́n fi lẹ́yìn oṣù mẹ́sàn-án bùkátà kan gbé sílẹ̀ ẹ má nítorí tọ tẹlẹ bá yé wa àǹfààní pọnú eléyìí gan nínú fúkìlì islam nísìnyí tó wá pé nìkan kú ó sì fìyàwó lẹ́nu oyún so bọ́kọ ṣe kúta ìkú lóbìnrin sọ pé ó dàbí ìgbà tí oyún ọ̀sẹ̀ méjì ń bẹ́ẹ̀ nù ọ́n ti lọ síbítù wọ́n ti sọ pò ń tó lẹ́yìn ikú ọkọ pẹ̀lú bí oṣù márùn-ún ààbọ̀ lọ́ba bímọ. tó ṣé ọmọkọ rẹ̀ ni àbí èso ọmọkọ rẹ̀ ọmọkọ rẹ̀. tá a bá ti wá mọ̀gbà tó kéré jù tóbìnrin lè fi lóyún ó tún yẹ ká mọ̀gbà tó pẹ́ jù tí ó fi bímọ. nítorí pé nìsín ọkọ kú ó ní kọ́kọ́ tó kú pẹ̀lú ọ̀sẹ̀ méjì. ìyẹn ni kọ́sẹ̀ méjì sóòní wọ́n ti detect pọ̀ lóyún ẹ wá bímọ ọdún kìíní kò bímọ ọdún kejì kò bímọ ọdún kẹta kò bímọ ọdún kẹrin kò bímọ fẹsùn rú yín gbé ǹjẹ́ tó bá gbọ́ ọmọ wa ńgbà ńgbà mí ẹ̀ ní sọ pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ló ṣe dìnnà wọ́n á kó àwọn ẹlẹ́nu di àrùn tó máa sọ pé sẹ́yìn gbọ́ rí obìnrin ló ń kọ́dún mẹ́rin kò bí máa. yóò bá lẹ wọn tẹ̀lé ní àyè wọn ti di òkúta sínú. tó gbogbo ẹ ti ṣẹlẹ̀ nínú sọ́kèlè ìsìláàmù sàrà àwọn kọ̀kọ̀ hà bí àwọn màlìkíyà wọn kóbìnrin lè lóyún títí títí fọ́dún mẹ́rin. bàbá smith yẹn ò ní gbà wọn ọ̀pẹ̀rẹ̀ṣà wọn ò sí ẹ̀sìn rẹ̀ ni wọn ti yakun rẹ̀ pé jáde ń tẹ̀gárí ọ̀fẹ́ máa jókòó mbọ̀. ìmáàmù ahmed bin hanbal òun lòun rọ́ lọ́dún márùn kó tó bímọ ọdún márùn-ún ti ń gbóyún ká ẹnì kékeré wà nínú àwọn tẹ̀bẹ̀rì yìí tó ń pè ní bahak. so ọlọ́pọ̀lọpọ̀ ọlọpọ ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀rín rín ẹ̀yin ọdún méjì bá lórí wọn yọ tá à ń bá dáa ọdún méjì ló ṣe nù màmá sí pé yáà ní ìṣòro àwọn àwọn máa ń sọ pé no no no yóò olùkọ́ tó sùn mẹ́sàn-án yóò ti nǹkan mí àgbọ́dọ̀ wọ pírẹ́tì àgbọ́dọ̀ ẹ̀ irọ́ lásán àwọn kan máa fi yín rẹ́rìn pé irọ́ lásán láàlú kan máa bọ́lọ́gù kó nínú làálẹ̀ ibi tí màá yín máa nù àwọn olódò tí wọ́n fi lọ́ọ́ máa ṣiṣẹ́ abẹ lábàádì tí wọ́n fi gbàgbé abẹ tẹ́lẹ̀ sínú ọmọ ọlọ́mọ wọ́n gbàgbé rìzọ bíléèdì wọ́n gbàgbé sísọ́ọ̀tì sínú ọmọ ọlọ́mọ olùbábẹ́ kanjú kanjú kanjú òfò so eléyìí jẹ́ màá ó dà àwọn màmá wa wọ́n ṣe gbogbo wàhálà yìí ọdún méjì nísìnyí àwọn obìnrin máa ń lọ síwítù wọ́n máa ní à ẹjọ́ kóṣù mẹ́fà ó ẹjọ́ kóṣù mẹ́fà tẹ́ máa fún wọn lọ́yàn ó bẹ́ẹ̀ ni UNICEF sọ UNICEF kọ UNICEF ni àgùrá nìjọ ti kọ́ alẹ́ kọ́ láti jọ́ yìí ṣé kọ́ tà lọ́dọ̀ tiwa àfi UNICEF òfò kẹ́ ẹ máa wo nǹkan bẹ̀ ọ́n ntọ́lọ̀ ń wí kò é tà lọ́dọ̀ wọn àbí tóyìnbó jẹ̀jẹ̀ kan bá sọ̀rọ̀ wọ́n máa gbé ká ok UNICEF sọ pé six months alukurani sọ pé ọdún méjì mhm. èwo lẹ́yìn fẹ́ omi bá ti ń fọmọ lọ́yẹ̀ títí oṣù mẹ́rin márùn-ún inú ń ronú ara inú ń ta òun ò lè máa dákun lọ́yẹ̀ o ẹ lọ́ọ́ mara fúdù o gbèsìdọ́ ka bàbá ni lẹ́ máa lọ mẹ́pà tẹ́ ẹ nyá ẹ bá lè ra sẹ́rẹ́ láàkì torí ẹ̀ la olùmọ̀sọ pé ọdún méjì nà ọdún méjì nà kìí ṣe pọ́lọ̀ ní túláàsì ẹ̀rí pọ́lọ̀ sọ pé lèmẹ́n àrọ́ àdá ẹ̀yìn tẹ́ mọ̀rọ́dọ̀ á ẹni tó bá fẹ́ pé rírì ọmọ torí ẹ̀ ń sọ pé wàlúwàlì dàtú yọrù dáìnà àwòlẹ́ àdàhùn nà àwòlẹ́ ìnìkàmìlẹ́yìn eléyàn khabar ni ìnṣá ni ṣùgbọ́n jáde níjáde khabar tó bá jẹ́ pé ìnṣá tó jẹ́ amúr a jẹ́ pé amúrún irṣadì ọlọ́run tọ́ wa sọ́nà pé tẹ́ bá ṣe ń tọ́ da ni torí kò tó sọ pé liman arada an yutimma ar-rida'a ẹni tí bá fẹ́ tá máa rẹ̀ kọ́sẹ́ lọ. ọ̀dà àwọn ìyá tó wá jìyà báyìí wọ́n lóyún wàhálà àsìkò bímọ wàhálà rírẹ ma wàhálà. ọlọ́run bá wá ní anishkorili wàlíwàlídẹ́k mo pọ́ láti pé kó dúpẹ́ fún mi o kó sì tún dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì ọpẹ́ ni méjèèjì ń jẹ́ ṣùgbọ́n náà tẹ́ gbà ṣe ọ yàtọ̀ síra o Sufyan ibn Uyayna náà rahimahullah ó sọ pé man salla as-salawat al-khams faqad shakara Allah ẹni tí bá ti mójútó salawat àkókò márùn-ún lóru àti lọ́sàn-án lójoojúmọ́ kò ti dúpẹ́ fọlọ́ èyí tọ́lọ̀ ní anishkul dúpẹ́ fún un waliwalidayi kó o sì tún dúpẹ́ fóbi rẹ̀ bóòlù tí wàá dúpẹ́ fóbi rẹ̀ wa man da'a liwalidayhi adbara as-salawat faqad shakara lahuma gbogbo ẹni tí wọ́n sì ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ méjèèjì ní ìparí àwọn sọláàtì rẹ̀ gbogbo òun náà ti dúpẹ́ fáwọn òbí rẹ̀ ìyẹn ni pé kó tó di pé sálámù ẹ tún máa tọrọ fáwọn òbí ẹ ti dúpẹ́ fáwọn. àdìbárò sọ̀làwátì ń bì ó túmọ̀ sí kó di pé sálámù bí bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu. فإني أحبه فلا تدع أن تقول دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ترينا أول آه، قاوي يقولون يتيني بو صلاتك وكان اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك تو تما سويكي دبر كل صلاه ìyẹn ni pé lẹ́bàá àgbà tí sọ̀lá ti fẹ́ parí lẹ́bàá àgbà tí sọ̀lá ti fẹ́ parí tó náà ni ọ̀rọ̀ Ibn Uyayna ń bè pẹ́ni tí bá ti ń ṣàdúrà fáwọn òbí rẹ̀ méjèèjì lẹ́bàá àgbà tó fẹ́ parí sọ̀lá ó ti dúpẹ́ fún un gẹ́gẹ́ bí wọ́n sọ Sahih Muslim fanabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́ bá ṣe tẹ̀síáhódù tán tẹ́ sáàdì ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin yẹn ẹ wàá ṣe àdúrà tó bá wù jù ẹ̀yìn ìgbà náà lẹ́ sàlámù nínú àdúrà tó wù yín jù ìrere yìí náà bọ̀ sí. a ti sọ wípé lẹ́yìn ìgbà tá a bá sálámù kọ́ ni wọ́n sọ o àgbà àwọn àwọn ní ká ṣàdúrà fáwọn òbí wa lẹ́yìn sọ láì àdùbára amúrò kó yé àdùbára yóò bá lẹ́wọ̀ tó máa tutù kùtù tó fi máa ṣẹ̀sìn lọ́nà tí wọ́n ní wọ́n gbà sí. so àdùbára kò lè sọ dẹ́ tó wá nù àdéhùn mí yẹn táwọn àǹsọ̀rọ̀ tí wọ́n afẹjọ́ sùn pé gbogbo dáadáa tó ní ká máa ṣe náà ni àwọn olówó náà ṣe so àwọn tí wọ́n á lówó wọ́n tún fi ń ṣe dáadáa táwọn ò rí ṣe. Ah, alaysa qad ja'ala Allahu lakum ma tasaddaquna bih ṣé bọ́lá ti ṣe tẹ́yìn náà mo àti ṣe sàrà fún ẹ máa sọ pé tusabbihuna wa tahmaduna wa tukabbiruna dubura kulli salati thalathan wa thalathin ẹ máa ṣe subhanallah mẹ́tàlélọ́gbọ̀n alihamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n ní àdèbárò kò lè sọlá nígbẹ̀yìn gbogbo sọlá ti kọ̀ọ̀kan ẹ sì máa parí ẹ̀ pẹ̀lú la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tó eléyìí sàrà àti yín náà nù wọ́n bá tún dé ah, kéènì wọ́n ti gbọ́ àwọn náà tún ṣe tọ́ dhalika fadlullah yu'tihi man yasha' níta fẹ́ fààyàn mẹ́rin kí ló dé tí àdúbàrọ̀ kó lè sọ láti ń dàn jẹ́yìn sí sálámù. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك وسجد كاتو سلام irú ọ̀rọ̀ ibùnú ọ̀yẹ́nà yìí náà kàtó sálámà irú àdúrà tábù bákàr ní ẹ̀kọ́ mi kí n máa sínú sọ̀láàtì mi kàtó sálámà. bákan náà àdìsò kò dé sí wa tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa nígbà tó sàlàyé àwọn ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa tán ọwọ́ ní wà nábì sallallahu alaihi wasallam má gbàgbé ní ìparí gbogbo sọ̀láàtì rẹ láti máa ṣàdúrà yìí kátó sálámà náà so á rí kí gbogbo kátó sálámà kátó sálámà tọ́ba ti jáde àmì tába ní kátó sálámà ẹ rí kí wọ́n ń tọrọ kankan bẹ́ẹ̀ àmì ìtaba ní kátó sálámà náà ní gbólóhùn tó mu wá àmọ́ lẹ́yìn sí sálámà à níparí sọ̀láàtì sábà ní níparí sọ̀láàtì táwa fi sí kátó sálámà àjẹpé ìtọrọ ni tí wọ́n máa sọ pé parí sọ́láàtì àmọ́ tó wá lẹ́yìn bàtà sálámà ajẹ́ pé kò sí tọ̀rọ̀ ń bẹ̀ nítorí pé gbogbo tí máa wá lẹ́yìn sí sálámà gbólóyìn yín ọlọ́run torí ẹ̀ náà sọ pé subhanallah mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn sí sálámà alihamdulilayi mẹ́tàlélọ́gbọ̀n bẹ́ẹ̀ náà lẹ́yìn sí sálámà allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n lẹ́yìn sí sálámà tẹ́lẹ̀ yìí jẹ́ àwọn nǹkan tí ó wá nínú àwọn àyà yìí lẹ́yìn rẹ̀ ni wọ́n mú ìgbàwọ́ ọ̀rọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu wá wọ́n ní sa'altu an-nabiyya sallallahu alayhi wa sẹ́lẹ̀ mo bi anabi sallallahu alayhi wa sallam léèrè pé ayyul amali ahabbu ila Allahi ta'ala ìwọ nínú àwọn ẹsẹ́ lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jù qala as-salatu ala waqtiha nínú rìwáyà mi liwaqtiha qultu thumma ay wọn ní lẹ́yìn rẹ̀ èwo ló tún kàn tó ayyọ́n tí wọ́n kọ́ ń bẹ̀ yẹn wọ́n ń bẹ̀rù wá nínú àwọn àkọọ́lẹ̀ mi ṣùgbọ́n spoon ló yẹ kó gbà nítorí pé tá a bá ti fẹ́ dúró lórí rẹ̀ a sì gbọ́dọ̀ dúró lórí ẹ̀ torí pé ìbéèrè wọn ṣe kí dáhùn tó wà spoon ló yẹ kó gbà qultu thumma ay kèésì kèésì qultu thumma ayyun mo léwo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala birrul walidayn ó ní ṣíṣe dáadáa sóbì méjèèjì qultu thumma ayy mo léwo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala al-jihadu fi sabilillah ó ní ká jagun sójú ọ̀nà Ọlọ́run muttafaqun alayhi. àwọn kọ́ nínú àwọn ìgbà wà mí nítorí wá ń bẹ̀ ni pé ayyul amali ayyul a'mali afdal èwo nínú àwọn asẹ́ lọ́lọ́lá jù so òun ló sì wá tó pọ̀ jù nínú àwọn rìwáyà rìwáyà rìwáyà mi sọ pé ayyul amali ahabbu ila Allahi ta'ala èwo nínú sẹ́lọ ọlọ́run tó ga nífẹ̀ẹ́ sí jù so ìbéèrè ẹ̀yọ̀ kan náà sí kí ló dé tó fi wá mú gbólóhùn méjì wá ó ṣeéṣe kó jẹ́ pé ẹnìkan ní ọni tó gbà wá òun ló wí gbólóhùn yìí a sì rí pé gbólóhùn méjèèjì náà takora wọn tó bá pé ìbéèrè nípa sẹ́tọ́lọ́lá jù ní Ibn Mas'ud ń ṣe tọ́ eléyìí wá ń wí gbólóhùn yẹn ní wíwí tẹni tí ń tọ́ka sẹ́sàn sẹ́tọ́lọ́lá jù iṣẹ́ wo lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù tọ́ba lọ́lá jù àjẹpé lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù yẹnni kí irú ẹ̀sán wo lèyàn ò fi rí ń bẹ̀ yọ jẹ́ sẹ́tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù tọ wọn dárúkọ sọláàtì lákòókò àwọn kí sọláàtì kò sí fọwọ́ wà sẹ́yìn sọláàtì kò sí fọwọ́ wà sẹ́yìn ó wá jẹ́ pé gbogbo nǹkan ni wọ́n mójútó sọláàtì ní òsínú ọ̀rọ̀ rẹ̀ èyí ṣe mùsùlùmí èyí ṣe mùsùlùmí kò sí sáǹfààní fún gbogbo sọláàtì tá a ṣe tá à ń já a pọ̀ tá a máa ṣe lásìkò rẹ̀ nítorí pé àwọn ẹni tó máa ń já sọláàtì pọ̀ ó dájú wípé eré lásán ni wọ́n ń ṣe eré madé ọlọ́run fásitì sí nǹkan ó sì lásìkò yẹn máa mójútó ìwọ wa jẹ́ni tó ṣe kéèké mójútó àsìkò yìí ó dájú pé òun ṣeré ni o láti sọ láti lásìkò rẹ̀ lè tọ́lọ́ láti nínú sẹ́ẹ̀ torí ẹ̀ lẹ́sìn ra àwọn olùgbàgbọ́ òdodo tásìkò sọ láti bá tó wọn ò ní nífọ̀kànbalẹ̀ àfikún wọn lọ́ọ́ ṣe sọ láti yẹn náà ó ní lẹ́yìn rẹ̀ kí lọ́kàn anábì ní ká ṣe dáadáa sóbì wa yẹn ní kí tó bá ti pé ìwọ ọtọ lọ́hùn èyí tó kàn ní ìwọ tàwọn òbí kò ṣe dáadáa sí wọn ọlọ́run ẹlẹ́dàá wo sì sọ pé nǹkan báyìí pàtó lẹ́ẹ̀ máa ṣe fóbi o tí ó túmọ̀ sí pé nǹkan ṣe dáadáa sí gbogbo ń máa máa pè dáadáa kó sáà máa ti takùtọ̀ lọ́n kó máa takùtà nábì sallallahu alaihi wa sallam wọ́n ti sọ pé òbí méjèèjì torí pé bàbá nìkan kọ́ ló bí wa ìyá nìkan kọ́ ló bí wa àwọn méjèèjì náà láti dáadáa sí ó fẹ́ kó ṣe pé ẹnìkan ga lọ́lá ju ẹnìkejì lọ nínú dáadáa tá a ṣe sí wọn ṣùgbọ́n àwọn méjèèjì la gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ò bá máa jà kọ̀kan wa wọn ò bá sì rẹ́pọ̀ kọ̀kan wa a gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn méjèèjì kóòtù tó máa ayé wọn léwo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala al-jihadu fi sabilillah oníkàtà kún sójú ọ̀nà ọlọ́run káfílẹ́ bá gbẹ̀sìn ọlọ́run ọba gbà alimami Bukhari àti Muslim ló gbà wá torí ẹ̀ á rí i pé ìpele kejì ipò kejì ni wọ́n gbé kásẹ̀ dáadáa sóbì wá sí eléyìí ti jẹ́ ìbámu pẹ̀lú àwọn àyà náà tó ti síwájú torí gbogbo àwọn àyà yẹn sọ pé ọlọ́run pa aláṣẹ pé gbọ́dọ̀ sí nǹkan kan àfọ nìkan ṣoṣo kẹ́ẹ̀sì máa ṣe dáadáa sáwọn obìnrin méjèèjì àyè òbí ga púpọ̀ iná lọ́lọ́run ọba fi gbé wọn sí ipò kejì lẹ́yìn ká pé ìwọ ọlọ́run ẹ pé ìwọ àwọn òbí yín fún yín lórí yín tọ́ ẹ jẹ́ ká dúró báyìí lónìí ẹnikẹ́ni nínú wa lónìí tí wọ́n bá jọ́ ma wọn náà padà di bàbá màmá lọ́la o wọn náà kíyèsí o kí ni wọ́n ń ṣe lónìí fáwọn òbí rẹ ṣé tí ọmọ bá ṣerú rẹ fún wọn náà yóò dùn mọ́ àbí yóò dùn ọ́ eléyàn ni wọn náà fi máa dára rẹ lẹ́jọ́ pé èèyàn rere ni ọ abẹ ni ibi ọmọ dáadáa ni ọ àbọ máa bú tí àwọn òbí rẹ wọn kàn ń sàmúmọ́ra wọn ń sàfaradà wọn ń sàfojúnù fún ọ ni kì í ṣe pé ọjọ́ máa rí àbí inú wọn dùn sí ọ títí dé sàlẹ̀ ìwọ náà ìró ìtọ̀ máa ń fẹ́ kọ́ máa tẹ̀ ẹ́ náà ṣe sí ọ bẹ́ẹ̀ ni kí wọn náà máa ṣe sáwọn òbí rẹ lónìí ṣùgbọ́n ọ̀ràn yẹn ni ká ṣe dáadáa sáwọn òbí wa wọ́n jẹ́ mùsùlùmí wọn ò jẹ́ mùsùlùmí a rí orípa pé wọ́n tọ́jú wa àbá àti ẹ̀rí ìyá rẹ ni wọn àbí ìyá abú dandan a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn láyé lẹ́dàá là ń bẹ̀ ẹ̀ lọ́wọ́n orúkọ rẹ̀ tó dára àtàwọn àròyìn rẹ̀ tó ga àwọn òbí wa tí wọ́n ti rí kọjá lọ sálùkìyà mi ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá wa kẹ́ wọn kó bá gẹ̀ wọn kó bá síjú àánú rẹ̀ wò wọn bá wa fi ìkẹ́rọ́pò ìyàfẹ́ni tí bá ń bẹ nú ìyanu wọn kó bá wa fi àánú kó fi rọ́pò bínú fẹ́ni tí bá ń bẹ ń bínú ọlọ́run nínú kọ́sàánù wá ń jọ ọ̀gbìn ìdàlùkìyàmù àwọn tó sì lóbi láyé ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́kọ́ wọn máa ń ṣe irú dáadáa dáadáa tí wọ́n máa ń ṣe sáwọn òbí wọn tí wọ́n fi nítukà ayọ̀ ọlọ́run ẹlẹ́dàá kọ́ máa jìkà ṣiṣẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu níbẹ̀rẹ̀ ni pé àyẹ̀wò làwọn tí máa máa káwọ́ sókè ní orí sọ́lá àwọn àyẹ̀wò làwọn tí máa káwọ́ sókè. ẹni tí máa ń ṣe sọ́lá yóò káwọ́ sókè nígbà tó bá bẹ̀rẹ̀ sọ́lá níbi takbiratul ihram yóò tún káwọ́ sókè nígbà tí ó bá rúkú yóò tún káwọ́ sókè nígbà tí bá ń nàró láti rúkú yóò tún máa káwọ́ sókè ìgbà tó bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta tí sọláàtì ti ń ṣe tó bá tó rákà mẹ́ta tàbí mẹ́rin eléyìí ni àwọn àyè ibi tá a ti máa káwọ́ sókè nínú rákà ẹyọ kọ̀ọ̀kan níbi tí bẹ̀rẹ̀ á káwọ́ sókè níbi takbiratul ihram gbogbo rákà yòókù á máa káwọ́ sókè tá a bá fẹ́ rùkù àtìgbà tá a máa ń nàró láti rùkù bẹ́ẹ̀ láà máa ṣe gbogbo rákà kọ̀ọ̀kan bàbá fẹ́ rúkú àtìgbà tá a máa ń nàró láti rúkú ọ bẹ́ẹ̀ náà ní nígbà tá a bá dìde lọ síráàkì ẹlẹ́kẹta á tún káwọ́ sókè náà. wọ́n ní ẹni tó ti darúgbó nínú rọ̀mọ́dán kò wá ní nǹkan tó lè ṣe ìjà pé ṣé áfà rọ̀mọ́dán ṣé ó lè san. kò sí wàhálà láti ní tí ó fi san yọ san náà.